yìnyínyìnyín ọlọ́run o tó bá délé ìwòsàn wàá gbàpọ̀ rẹ̀ tọpẹ́ yìnyínyìnyín mo yìn ọlọ́run o yìnyínyìnyín ẹ̀yin ọlọ́run o tó bá délé ìwòsàn wàá gbàpọ̀ rẹ̀ tọpẹ́ yìnyínyìnyín yìn ọlọ́run o. gbégbégbégbé jésù ga o tó bá délé ìwòsàn wá gbàpọ̀ ọ̀rọ̀ rẹ tọ́pẹ́ yìnyín yìnyín ni ọlọ́run o gbégbégbégbé gbé jésù ga o tó bá délé ìwòsàn wá gbàpọ̀ ọ̀rọ̀ rẹ tọ́pẹ́ yìnyín yìnyín ni ọlọ́run o. gbégbégbégbé gbé jésù ga òun tó bá délé ìwòsàn wàá gbà pọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ àmì lórúkọ jésù bàbá wa tí ń bẹ ní ọ̀run ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára bàbá ayérayé ọlọ́run tó ń jẹ́ ìmílẹ̀ má ṣe bẹ̀rù ọlọ́run tó jẹ́ kó ṣeé ṣe fún wa láti rí ọjọ́ tuntun ọlọ́run tó ṣe tàná ọlọ́run tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́nìí ọlọ́run tí ò dáwọ́ iṣẹ́ dúró bàbá wa ọ̀run gba ọpẹ́ wa lórúkọ jésù bàbá gbé yín ga fún ètò àdúrà yìí bàbá dúpẹ́ fún wákàtí àwẹ̀ àti àdúrà adúpẹ́ fún àǹfààní àwẹ̀ àti àdúrà adúpẹ́ pé wà nínú ayé wa adúpẹ́ pé ẹ wà láàrin wa adúpẹ́ pé ìṣiṣẹ́ yín ayérayé gba ọpẹ́ wa lórúkọ jésù ọlọ́run tó ń gbọ́ àdúrà àwa sùn a sì jí nítorí pé ó wà pẹ̀lú wa torí pé ó jẹ́ kí ibi kó ṣe wá ní ojú oorun ojú àlà ayérayé gba ọpẹ́ wa lórúkọ Jésù bí a tún ṣe wá ní ọjọ́ tuntun yìí bàbá wa ọ̀run má jẹ́ a wá lásán lórúkọ Jésù má jẹ́ a lọ ní ọwọ́ òfo lórúkọ Jésù ọ̀rọ̀ Ọlọ́run wí pé ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ tá a di ẹrù wọlé lórí gbogbo ibi tí a ti di ẹrù wúwo àìsàn ẹrù wúwo ìdààmú ẹrù wúwo wàhálà lórí ayé àwọn ọmọ rẹ ní pípé orúkọ Jésù Kristi ní àárọ̀ ẹ̀ ẹrù wúwo kó máa lé bọ̀ kó máa gbẹ dànù lórúkọ Jésù Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára ká tó dojúkọ ìrìn àjò ọjọ́ òní àwa bá ọba ọmọ bá sọ̀rọ̀ Olúwa wa sọ̀rọ̀ lórúkọ Jésù Kristi ìrìn àjò wa ìgbésẹ̀ wa olúwa darapọ̀ mọ́ wa lórúkọ jésù kristi nínú àdúrà ní àárọ̀ ẹ̀ ó sábàdé ní ayé ọ̀run kò dé ní ọ̀run lórúkọ jésù ohun tá a bá tú ní ayé ọ̀run kò tú ní ọ̀run lórúkọ jésù gbogbo ìrẹ̀wẹ̀sì oorun rírẹ̀ ṣúṣú nínú àdúrà iná jó dànù lórúkọ jésù ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè ẹ̀mí àdúrà ẹ̀mí ìsọjí ẹ̀mí àṣàrò ọkàn ó yẹ ẹgbàkóso lórúkọ Jésù ẹ̀mí àdúrà ẹ̀mí ìsọjí ẹ̀mí ìṣàrò ọkàn ó yẹ ẹgbàkóso lórúkọ Jésù nípasẹ̀ sí àdúrà òní ìdáǹdè kò farahàn ìwòsàn kò farahàn ìtúsílẹ̀ kò jẹ́ ti gbogbo ọkàn ó wá olúwa wá láàárọ̀ lórúkọ Jésù àṣírí òkùnkùn kó má ṣe bò ìmọ́lẹ̀ kó mọ́lẹ̀ bó ti wù kí òkùnkùn kó kó halẹ̀ tó ìmọ́lẹ̀ kó mọ́lẹ̀ lórúkọ Jésù ògo ìyìn ọlá ó sì jẹ́ ti ọba àwọn ọba ògo ní fún Ọlọ́run ní òkè ọ̀run lórúkọ ńlá Jésù Kristi Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù Kristi gbogbo àlàyé ẹ̀pá àtẹ̀wọ́ fún jésù ẹ̀mí jésù kristu ṣe jésù ṣe jésù ṣe jésù ṣe jésù ṣe jésù ṣe ọlọ́run tó dá ẹ̀mí mi sí ọlọ́run tó jí mi sí ayé ọlọ́run tó ṣe tàná ọlọ́run tó ti bẹ̀rẹ̀ tòní ọlọ́run oníṣẹ́ àrà ọba tó ń woni sàn ọlọ́run tó ń gbanilà ọlọ́run tó ń sọ ẹ̀gàn dógó jésù ṣe ọpẹ́ àlàyé mi rèé. ẹ pa àtẹ́wọ́ sí ọlọ́run ẹ pa àtẹ́wọ́ sí ọlọ́run ẹ pa àtẹ́wọ́ fún jésù jésù ṣe ọ̀pẹ àlàyé wa rí ní àárọ̀ yìí gbà á lọ́wọ́ wa gbà á lọ́wọ́ wa gbà á lọ́wọ́ wa gbà á lọ́wọ́ wa gbà á lọ́wọ́ wa lórúkọ jésù olúwa lórúkọ jésù olúwa wa jẹ́ ká pé jésù kristi ní ìgbà mẹ́ta ní ọjọ́ tuntun yìí ẹ jẹ́ ká pé ẹ̀mí mímọ́ ní ẹ̀kan ṣoṣo ẹ jẹ́ ká béèrè fún agbára agbára tí ènìyàn fi ń rí ire gbà ó ní kíyèsí ìwọ kristu ó ní mo ti fi agbára dì ọ ní àmúre bá wo ìwé Isaiah forty five Isaiah forty five thank you jesus. báyìí ni olúwa wí fún ẹni òróró rẹ̀ fún kírísù ẹni tí mo di ọwọ́ ọ̀tún rẹ̀ mú láti ṣẹ́gun àwọn orílẹ̀-èdè níwájú rẹ̀ èmi yóò sì ti èmi yóò sì tú àmùrè ẹ̀gbẹ́ àwọn ọba láti ṣílẹ̀kùn méjèèjì níwájú rẹ̀ a kì yóò sì ti ẹnu bodè náà èmi yóò lọ síwájú rẹ̀ èmi yóò sì sọ ibi wíwọ́ wọn nì di títọ́ èmi yóò fọ́ ilẹ̀kùn idẹ wọn tútú èmi yóò sì ké ọ̀já irin sí méjì èmi ó sì fi ìṣúra òkùnkùn fún ọ àti ọ̀rọ̀ tí ó pamọ́ níbi ìkọ̀kọ̀ kí ìwọ kí o lè mọ̀ pé èmi olúwa tí ó pè ọ́ ní orúkọ rẹ̀ ni ọlọ́run ìsírẹ́lì nítorí jákọ́bù ìránṣẹ́ mi àti ìsírẹ́lì àyànfẹ́ mi èmi ti pè ọ́ ní orúkọ rẹ mo ti fi àpèlé kan fún ọ bí ìwọ kò tilẹ̀ mọ̀ mí èmi ni olúwa kò sì sí ẹlòmíràn kan lẹ́yìn mi mo dì ọ́ ní àmùrè bí ìwọ kò tilẹ̀ mọ̀ mi tí ọlọ́run bá fẹ́ ràn yàn lọ́wọ́ tó bá fẹ́ mú yàn jà àjà ṣẹ́gun tọ́lọ́run bá fẹ́ kí èèyàn di ọlọ́rọ̀ kó fi ọ̀rọ̀ ibi ìkọ̀kọ̀ hàn yàn yóò fi àwọn agbára yóò ohun tí ká lára rẹ̀ yóò lọ síwájú ayé èèyàn yóò lọ ẹni tó lè bá sọ̀rọ̀ yóò bọ́ bá sọ̀rọ̀ yóò lọ síwájú ìrìn àjò rẹ̀ gbogbo tó wọ́ tó lè sọ yẹn tó lè múyàn di ẹni tí ó lè tẹ̀síwájú yóò mú gbogbo ibi wíwọ́ yóò sọ di títọ́ yóò mú gbogbo tó dàbí ilẹ̀kùn irin ilẹ̀kùn idẹ tó máa ń dá ènìyàn padà yóò fọ́ tútú ẹ jẹ́ ká kígbe sí ọlọ́run ní ọjọ́ tuntun yìí ní ẹ̀mí mímọ́ wọnú mi lọ ẹ̀mí mímọ́ wọnú mi lọ torí mo fẹ́ gbẹrù torí mo fẹ́ ṣẹ́gun nírìn àjò mo fẹ́ kọ́ tájì tẹ̀ mọ́lẹ̀ ẹ̀mí mímọ́ wọnú mi lọ ẹ̀mí mímọ́ wọnú mi lọ ẹ̀mí mímọ́ wọnú mi lọ torí mo fẹ́ gbẹ̀rù dórí mo fẹ́ ṣẹ́gun nírìn àjò mo fẹ́ kọ́ tájì mọ́lẹ̀ ẹ̀mí mímọ́ wọnú mi lọ ó yá ẹ̀mí mímọ́ wọnú mi lọ ẹ̀mí mímọ́ wọnú mi lọ. torí mo fẹ́ gbẹrù dórí mo fẹ́ ṣẹ́gun nírìn àjò mo fẹ́ kọ́ tádì tẹ̀mọ́lẹ̀ ẹ̀mí mímọ́ wọnú mi lọ ní olúwa mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò ọjọ́ tuntun nínú ìsọjí mò ń lọ láti inú ògo dé ògo tó ga olúwa fi agbára agbára àṣeyọrí olúwa ti dì mí ní àmúre ẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù kristi ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run tó ń woni sàn ọlọ́run tó ń gbanilà ọlọ́run tó ń ranni lọ́wọ́ olúwa bí a ti ń tẹ̀síwájú nínú ìsọjí mò ń lọ láti inú ògo sí ògo tó ga a nílò agbára tó ga ju agbára ayé lọ a nílò agbára tó ga ju agbára ènìyàn lọ a nílò agbára tó ga ju agbára ẹlẹ́bọ lọ a nílò agbára tó ga ju agbára oṣó lọ a nílò agbára tó ga ju agbára àjẹ́ lọ olúwa fi agbára rẹ di ayé wa lámúre olúwa fi agbára tá a fi ṣe àṣeyọrí agbára tá a fi rí ire gbà agbára tá a fi di ẹ̀dá ọ̀tọ̀ agbára tá a fi ṣe àṣeyọrí agbára tá a fi ní kú sọ́nà bí èéfín agbára tí ó mú wa dé ilẹ̀ ìlérí agbára tí ó mú ìbùkún iṣẹ́ ìsìn kó jẹ́ ti ayé wa a béèrè fún agbára agbára tí kì í díbàjẹ́ olúwa agbára ẹ̀mí mímọ́ tá a fi ní fi ara pa nínú ìjàkadì àdúrà yìí ó yá gbé agbára wọ̀ wá gbé agbára wọ̀ wá gbé agbára wọ̀ wá fi agbára di wá ní àmùrè ìwọ tó fi agbára di ọba kírísù ní àmùrè òun gbogbo ó lọ síwájú rẹ̀ wo yá máa bá ọlọ́run sọ̀rọ̀ olúwa ní ọjọ́ tuntun nínú gbogbo ìrìn àjò mi ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé torí mo fẹ́ lọ láti inú ògo tí mo wà yìí lọ sí ògo tó tún ga jù olúwa fi agbára agbára àṣeyọrí agbára tí èèyàn fi ríre gbà agbára tí èèyàn fi ní ìṣẹ́gun agbára tí èèyàn kì í fi fara pa nínú àdúrà olúwa gbé wọ̀ mí gbé wọ̀ mí béèrè agbára fún ọmọ rẹ béèrè agbára fún ọkọ agbára tí máa fi ṣàṣeyọrí agbára tí máa fi ríre gbà agbára tí ìtúsílẹ̀ yóò fi jẹ́ ti yín agbára tí ìwòsàn yóò fi jẹ́ ti ẹ agbára tí ìdáǹdè yóò jẹ́ ti ayé ẹnì kọ̀ọ̀kan agbára tó fọ́ ilé ikú tó fọ́ ilé àìsàn agbára ọlọ́run alààyè agbára má rí mi mú agbára má rí mi fín agbára má fọwọ́ kàn mí agbára ọlọ́run ọ̀gá ògo tá a fi ní farapa tọmọ òfin ní farapa táyà òfin ní farapa tọkọ òfin ní farapa agbára ọlọ́run tí a fi di kò ṣeé mú kò ṣeé gbé agbára ọlọ́run agbára ọjọ́ wọn ni agbára ìdáǹdè olúwa sọ kalẹ̀ olúwa gbé wáyé wa fi dì ní àmùrè ìwọ tó fi agbára rẹ di ọba kírísù ní àmùrè kó lè ṣe àṣeyọrí nínú ìrìn àjò iṣẹ́ tó pè fún nínú ìrìn àjò iṣẹ́ ìsọjí ológójì ogún ọjọ́ àti ọjọ́ kan yìí olúwa fi agbára rẹ dì wá ní àmúre ní àkọ́tún fi agbára tá a fi ríre gbà agbára tá a fi lọ sí ibi ìkọ̀kọ̀ tá a sì mú ọrọ̀ jáde agbára ìmọ́lẹ̀ tá a fi gba ire wa agbára ìmọ́lẹ̀ tó ń borí òkùnkùn àìlè kùmàsí àìmàsíndà àti kọ́ wípé ìmọ́lẹ̀ mọ́lẹ̀ ní àárín òkùnkùn òkùnkùn ayé kan ò lè borí rẹ̀ agbára ọlọ́run alààyè tí gbogbo iṣẹ́ òkùnkùn tá a ti gbè sínú ọjọ́ òní iṣẹ́ òkùnkùn tá a gbè fún ayé wa fún àwọn ọmọ fún iṣẹ́ wa fún ẹbí wa agbára tó ń gbaná iṣẹ́ òkùnkùn agbára ìmọ́lẹ̀ olúwa sọ̀kalẹ̀ sí ayé wa olúwa fi dì wá ní àmùrè olúwa fi di ọmọ wa ní àmùrè olúwa fi di ọkọ ní àmùrè olúwa fi di ayé wa lámùrè lọ́jọ́ tuntun yìí agbára tá a ti ní rárìnrà agbára tá a fi ní ṣe àṣetì agbára tí òkùnkùn ò fi ní rẹ́yìn wa agbára tí ọ̀tá wa ò lè dojúkọ agbára tó ń wọlé ikú tó ń wọlé àìsàn tó ń wọlé ẹlẹ́bọ lóògùn agbára agbára ọlọ́run ọ̀gá ògo olúwa irú ètí ó fi di kírísù ní àmúrí àti ètò tún jù bẹ́ẹ̀ lọ olúwa ní ọjọ́ tuntun yìí ní ìpele tí a bọ́ sí yìí olúwa fi agbára ọ̀tún di wa ní àmúre agbára tá a fi rí gbogbo ire wa tó wà nínú iṣẹ́ ìsìn ìsọjí ìgbà agbára tí ire náà fi mọ́ wa lọ́wọ́ agbára tá a fi tí ire náà fi jẹ́ àjẹmọ́nú olúwa gbé wáyé wa gbé wáyé wa gbé wáyé wa gbé wáyé wa gbé wáyé wa gbé wáyé wa gbé wáyé wa olúwa gbé wọ ọmọ wa gbé wọ ọmọ wa gbèwọ ọmọ wa gbèwọ ọkọ gbèwọ aya gbèwọ ilé wa gbèwọ ìdílé wa ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ lórúkọ ńlá jésù kristi olúwa wa olúwa wípé èmi yóò lọ sí iwájú rẹ láti ṣẹ́gun àwọn orílẹ̀-èdè ẹni tó bá rí bákìn bákọ̀ọ̀bù ọlọ́run ló máa ń dàbí ẹni tó mogun ayé jà ẹ jẹ́ ká kígbe sí ọlọ́run nínú ìrìn àjò ọjọ́ tuntun yìí olúwa lọ síwájú mi sí orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé olúwa lọ síwájú mi nínú ìrìn àjò mi òní olúwa ṣẹ́gun àwọn orílẹ̀-èdè níwájú mi olúwa ṣẹ́gun àìsàn níwájú mi olúwa ṣẹ́gun alátakò níwájú mi olúwa ṣẹ́gun elénìní níwájú mi olúwa ṣẹ́gun èṣù ní ogun oṣó gbogbo àtẹ̀pá ogun àjẹ́ gbogbo àtẹ̀pá ogun mèrè gbogbo àtẹ̀ ogun èṣù gbogbo àtẹ̀pá àtẹ̀pá àtẹ̀pá ogun oṣó gbogbo àtẹ̀pá ogun àjẹ́ gbogbo ogun ẹlẹ́bọ lógun àtẹ̀pá àtẹ̀pá àtẹ̀pá àtẹ̀pá ogun oṣó gbogbo ogun àjẹ́ gbogbo àtẹ̀pá agbára tí máa fi lọ ní ìṣẹ́gun dé ìṣẹ́gun olúwa fi dì mí ní àmúre olúwa darapọ̀ mọ́ ayé mi darapọ̀ mọ́ ọmọ ẹ gbàdúrà sí ọlọ́run wa darapọ̀ mọ́ mi ní ọjọ́ òní olúwa lọ síwájú ìrìn àjò mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé káàkiri ibi tí wọ́n ti dárúkọ mi lónìí káàkiri ibi tí màá ti farahàn lónìí káàkiri ìrìn àjò mi ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé olúwa lọ sọ gbogbo ibi wíwọ́ olúwa sọ di títọ́ agbára tí màá fi ṣẹ́gun àwọn orílẹ̀-èdè agbára tí gbogbo ìmọ̀ orílẹ̀-èdè ìmọ̀ ṣọ́ ìmọ̀ àjẹ́ òfin ní jọ olúwa fi dì mí ní àmúre àdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù kristi ọlọ́run ẹ̀mí mímọ́ àìlí kùmàsíndàyà àti kọ́ wípé one with God is more than majority who will put any charge against God's elect it is God who judge it is God who seated as righteous judge forever olú ọlọ́run alágbára ní ọjọ́ tuntun yìí nítorí àṣeyọrí wa tó wà níbẹ̀ olúwa kọjá lọ sí orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé olúwa lọ ṣẹ́gun lọ ṣẹ́gun oṣó lọ ṣẹ́gun àjẹ́ lọ ṣẹ́gun alátakò lọ ṣẹ́gun elénìní lọ ṣẹ́gun wàhálà gbogbo jàgídíjàgan gbogbo iṣẹ́ èṣù gbogbo èrò èṣù táńtẹ́bù èṣù lórúkọ jésù gbogbo calling calling purpose èṣù lórí ìrìn àjò wa àti ayé wa àti ilé wa lónìí olúwa ṣẹ́gun ẹ̀ olúwa ṣẹ́gun àìsàn nínú ayé àwọn ọmọ rẹ lónìí olúwa ṣẹ́gun ọ̀tá ṣẹ́gun oṣó ogun ìdílé ogun gbogbo tó ń dojúkọ ayé wa olúwa wípé èmi ò lọ èmi ò sì ṣẹ́gun àwọn orílẹ̀-èdè ní iwájú rẹ olúwa ṣẹ́gun oṣó lónìí ogun àjẹ́ kó dasán ogun èmèrè kó wọlẹ̀ gbogbo ogun tó wà nínú ọjọ́ òní máìlì ahoma saidaya kapa ilẹ̀ olúwa gbé ogun náà mì lórúkọ jésù kristi ó ní èmi ò lọ síwájú rẹ ó ní èmi ò sì mú gbogbo èmi ó sì tú àmùrè ẹ̀gbẹ́ àwọn ọba láti ṣílẹ̀kùn méjì ní iwájú rẹ olúwa sọ alágbára àti agbára wọn àti ilé agbára wọn olúwa sọ di asán máìlì kápásíńdáyà sọ fún ọlọ́run agbára tọ́ta ń lò tọ́ta ń lò lémi lórí agbára tọ́ta ń lò sọ wọ́n dòbu o bàbá agbára tọ́ta ń lò tọ́ta ń lò lémi lórí agbára tọ́ta ń lò sọ wọ́n dòbú bàbá agbára tọ́ta ń lò tọ́ta ń lò lémi lórí agbára tọ́ta ń lò sọ wọ́n dòbú bàbá ìmọ̀kímọ̀ kò mọ̀ gbọ́dọ̀ ṣẹ̀ ètekéte kò lè dúró ẹnikẹ́ni tó bá dẹ̀rù ọ̀ràn ni ó forí ara rẹ̀ gbé torí olúwa lèmi bá dúró kò gbọ́dọ̀ ṣẹ̀ ìmọ̀kímọ̀ kò mà gbọ́dọ̀ ṣẹ ètekéte kò lè dúró ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀ràn ni ó forí ara rẹ̀ gbé torí olúwa lèmi bá dúró ẹ bá ọlọ́run sọ̀rọ̀ ní ọjọ́ tuntun yìí rọ wípé èmi ò ṣẹ́ o èmi ò mú àmùrè ẹ̀gbẹ́ àwọn ọba èmi ò tu ta ni alágbára ta ni ìránṣẹ́ òkùnkùn ta ni alágbára ẹ̀mí òkùnkùn olúwa sọ ìmọ̀ wọn di asán agbára tí ọ̀tá ń lò láti fi dá ayé mi dúró agbára tí ọ̀tá ń lò lórí ayé mi lórí ọmọ agbára tí ọ̀tá fẹ́ lò olúwa sọ dòbú olúwa sọ di asán agbára oṣó agbára àjẹ́ agbára magician ni agbára ẹlẹ́bọlógún ni agbára ìdánidúró ni agbára ìṣòro ni agbára ìdààmú ni gbogbo agbára tí ọ̀tá fẹ́ lò láti yọ ayé wa lẹ́nu yọ ilé wa lẹ́nu yọ àlàáfíà wa lẹ́nu dá ayé wa dúró olúwa sọ agbára náà di asán lónìí sọ di asán ilé alágbára kó dasán alágbára kó dòfo ìmọ̀ wọn kó dòfo kó dòfo kó dòfo kó dòfo kó dòfo kó dòfo kó dòfo olúwa bá alágbára jẹ́ ba agbára oṣó ilé àjẹ ilé gbogbo agbára lágbára èyí tí wọ́n fẹ́ lò láti dá ayé wa láàmú olúwa ba agbára wọn jẹ́ ba agbára wọn jẹ́ ba agbára wọn jẹ́ lórúkọ jésù olúwa wa ní ìdààmú ìfòòró ìlàgùn pẹ̀lú làálàá ẹ gbọ́ olúwa ẹ padà síbi tẹ́ ń bọ̀ ní orúkọ jésù kristi ìdààmú lórí ọmọ ni lórí ayé mi ni lórí ẹnikẹ́ni ni ìfòòró àti làágùn àti làálàá àwọn àlejò mẹ́rin yìí wọ́n gbọ́dọ̀ dé bá ènìyàn tán bá dé bá ènìyàn wọ́n máa ń sọ olóríire di olórí burúkú wọ́n máa ń sọ ilé aláyọ̀ di ilé ìbànújẹ́ wọ́n máa ń sọ ẹbí aláyọ̀ di ẹbí ẹlẹ́kún kígbe sí ọlọ́run ìdààmú ìfòòró ìlágùn àti làálàá ẹ gbọ́rọ̀ olúwa ẹ padà síbi tí ẹ ti ń bọ̀ ní orúkọ jésù kristi ẹ padà ẹ padà ẹ padà ìdààmú lórí ọmọ lórí iṣẹ́ lórí ayé mi lórí àlàáfíà lórí ohun ìní mi ohun gbogbo tó mí ohun tí ò mí ìwọ ẹ̀mí ìdààmú ẹ̀mí ìfòòró àti ìlágùn pẹ̀lú làálàá yàhálàbàsíndà ẹ gbọ́rọ̀ olúwa ẹ padà síbi tí ẹ ti ń bọ̀ lórúkọ jésù ẹ tí ẹ ti ń bọ̀ lórúkọ jésù ẹ padà ìwọ ẹ̀mí ìdààmú ìwọ ẹ̀mí ìfòòró ìwọ ẹ̀mí ìlàágùn àti ẹ̀yin ẹ̀mí èṣù abaniláyọ̀jẹ́ ẹ̀yin ẹ̀mí èṣù aba ibùgbé àlàáfíà jẹ́ ẹ padà ní orúkọ Jésù ẹ gbọ́rọ̀ Olúwa ẹ padà ẹ padà ẹ padà síbi tí ẹ ti ń bọ̀ ní orúkọ Jésù Kristi ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní gbogbo ọ̀nà ẹ padà ní orúkọ Jésù máa ní mo kọ ìdààmú mo kọ ìfòòró mo kọ ìlàgùn mo kọ làálàá gbogbo ọjọ́ tó kù nínú ọdún 2020 yìí mo kọ ọ́ mo dúró lòdì sí gbogbo iṣẹ́ ìránṣẹ́ wàhálà iṣẹ́ ìránṣẹ́ ìdààmú iṣẹ́ ìránṣẹ́ ìfòòró iṣẹ́ ìránṣẹ́ ìlàgùn iṣẹ́ ìránṣẹ́ làálàá mo kọ ọ́ lórúkọ Jésù ẹlẹ́rù gbé gbé gbé gbé gbé gbé ní orúkọ Jésù àti kọ́ wípé ta ni ẹni tí ó ń wí nígbà tí Olúwa kò sọ bẹ́ẹ̀ gbogbo ìdájọ́ ìdààmú ìdájọ́ ìfòòró ìdájọ́ ìlàgùn pẹ̀lú làálàá lórúkọ jésù kristi olùgbàlà ẹ padà síbi tí ẹ ti ń bọ̀ ní olúwa gbógun tàwọn tó ń gbógun ti ayé mi olúwa gbógun ti àwọn tó ń gbógun ti ayé mi àwọn ènìyàn kan gbógun tì ọ́ gba àdúrà dáadáa o olúwa gbógun ti àwọn tó ń gbógun ti ayé mi ní ìkọ̀kọ̀ àti ní gbangba olúwa dìde nínú agbára rẹ bí ọfà àwọn àdúrà yìí ti ń jáde gbogbo bí tá a ti ń fogun jà ayé mi tá a ti ń fogun jà ogun abẹ́lé jà mí tá a ti ń fogun jà ọmọ mi jà iṣẹ́ mi olúwa dìde gbógun ti àwọn tó ń gbógun ti ayé mi dìde gbógun ti àwọn tó ń gbógun ti ayé ọmọ mi àwọn tó ń gbógun ti ayé ọkọ mi ayé mi olúwa tó ń gbógun ti ìrìn ayé mi olúwa dìde kí o gbógun ti tiwọn àdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olùgbàlà olúwa dìde gbogbo alágbára gbogbo ìdájọ́ tó ń gbógun ti ayé mi gbogbo ìjọba tó ń gbógun ti ayé mi gbogbo ìgbìmọ̀ tó ń gbógun tì mí gbógun ti ọmọ gbógun ti ìpè gbógun ti ayé mi olúwa gbógun tì wọ́n gbógun ti ayé wọn gbógun ti ayé wọn agbára tó ń gbógun tì mí tó ń gbógun ti iṣẹ́ mi tó ń gbógun ti ìpè mi olúwa dìde nínú agbára rẹ agbára ìdájọ́ ìbínú rẹ gbógun ti agbára náà lọ́dún mẹ́wàá ní twenty years thirty years forty years láti kọ́lé ogun tì ọ́ olúwa kó dìde kó gbógun ti àwọn alágbára náà olúwa kó gbógun togun àìsàn olúwa kó gbógun ti ogun àṣetì ogun kò ní í ṣeé ṣe lórúkọ jésù olúwa kó gbógun tì lónìí lórúkọ jésù kristi ogun tó dàbí ilẹ̀kùn irin ogun tó dàbí ilẹ̀kùn idẹ olúwa fọ̀dànù fọ̀dànù fọ̀dànù fọ̀dànù fọ̀dànù fọ̀dànù fọ̀dànù fọ̀dànù lórúkọ jésù olúwa wa àwọn ènìyàn ń bẹ níbi tí wọn ò ní bísínẹ́sì tuntun ó ní èmi ó sì fi ìṣúra òkùnkùn fún ọ àti ọrọ̀ tí ó pamọ́ ní ibi ìkọ̀kọ̀ kí ìwọ kí o lè mọ̀ pé èmi olúwa tí ó pè ọ́ ní orúkọ rẹ ọlọ́run ni mo gba àdúrà ní àárọ̀ yìí agbára ìmọ́lẹ̀ ìgbọràn ìmọ́lẹ̀ tí èèyàn fi wọ ibi ìṣúra òkùnkùn lọ tó fi ń gbé ọ̀rọ̀ jáde agbára ìmọ́lẹ̀ olúwa kó sọ ọ́ kalẹ̀ sí ayé ẹni kọ̀ọ̀kan lónìí lórúkọ jésù ìmọ́lẹ̀ náà kó sì mọ́lẹ̀ òkùnkùn kó dasán kó má ṣe ní agbára lórí ayé ẹni kọ̀ọ̀kan ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run lórúkọ jésù olúwa wa jẹ́ ká mú ìyìn orin wa síta a sì tó fi àsìkò yìí a tún announce pé program, wa is every morning for the next twenty-one days today being the third day títí tí ó fi di on the twenty-second Program alẹ́ tá a máa ń ṣe ní monday tuesday at nine pm central time remain the same and friday night all other night uh, ní program ní alẹ́ ẹ jẹ́ kí a fi ọkàn sí èyí ọlọ́run yóò bùkún wa o lórúkọ jésù. jẹ́ ká kọrin sí ọlọ́run ó eight hundred and thirty one ó eight hundred and thirty one page seven hundred and forty three àwọn tó gbẹ́kẹ̀lé olúwa yóò borí ìgbìdánwò nítorí ìlérí yìí dájú orí ọ̀fẹ́ mi tó fún ọ orí ọ̀fẹ́ mi tó fún ọ orí ọ̀fẹ́ mi tó fún ọ orí ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́ orí ọ̀fẹ́ mi tó fún ọ a ó di alábùkún fún

àwọn tó gbẹ́kẹ̀lé olúwa àwọn tó gbẹ́kẹ̀lé olúwa yìí ó borí ibi ìdánwò nítorí ìlérí yìí dájú oore ọ̀fẹ́ mi. fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ̀ẹ́. Oore ọ̀fẹ́ ọ̀fẹ́ mi tó fún ọ. La la la la la la la la la la la la la la la la tọ̀run ni èyí jẹ́ fún àwọn èrò mi mọ́ lọ́nà tẹ̀rùǹpa tó ti ń wá ọ̀fẹ́ mi tó fún ọ ó ọ̀fẹ́ mi tó fún ọ ọ̀fẹ́ tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò Ore ọ̀fẹ́ ni tó fún ọ. La la la la la la la la la la la la la la la la. Ìdánwò àti iyèméjì àtẹ̀wù kò lè gbà nílẹ̀rú torí mo dílé rí yìí mú oore ọ̀fẹ́ mi tó fún ọ ó tó oore ọ̀fẹ́ mi tó fún ọ oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ̀ẹ́. Oore ọ̀fẹ́ mi tó bí àárẹ̀ tilẹ̀ mú ọ ṣubú tún dìde kí o sì tẹ̀síwájú agbára tí ń gbé ènìyàn dìde agbára ọlọ́run tó máa ń gbé ènìyàn dìde níbi tí ogun ayé gbé ènìyàn ṣubú sí agbára náà ẹ gbà á lónìí lórúkọ jésù ẹ gba agbára tó ń gbéni dìde nínú ogun ayé ibi tí ogun àìsàn ogun ilé ọkọ ogun ènìyàn mímọ́ ogun ènìyàn mímọ́ ogun ìdílé ogun ògo ibi tí ogun ayé gbé ayé ẹnì kọ̀ọ̀kan ṣubú sí agbára ọlọ́run agbára ìgbédìde ẹgbàá ẹgbàá ẹgbàá ẹgbàá ẹgbàá ní orúkọ jésù kristi agbára tí ènìyàn fi ń tẹ̀ síwájú ni èmi ń lọ láti inú ògo lọ sínú ògo tó ga agbára ìtẹ̀síwájú. Si olúwa sọ kalẹ̀ sí ayé gbogbo ọkàn tó wá ọ wá fi di ayé àwọn ọmọ rẹ ní àmùrè fi polongo ara rẹ fi ṣàpèjúwe ara rẹ kí ayé mọ̀ pé lóòótọ́ ló wà pẹ̀lú wa agbára ìtẹ̀síwájú fi dì wá lámùrè ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run